أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين والسلام عليكم ورحمة الله وبركاته أدقى فن ولن وبركاته ọba tó fi àánú rẹ̀ kó tó fi kó wa jọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tá à ń ṣe nu tíra umdatul ahkam ti afa abdulgani almaqdisi ọlọ́run bá kí ó yọ́nú sí à ń sọ̀rọ̀ lórí hadithi jundub ibn abdullahi albajali a wà lórí ọ̀rọ̀ ìkẹyìn nínú hadithi náà ọ̀rọ̀ rẹ̀ tó ní falyadbah bismillah ẹni pé kó dú ẹran rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́run kí ni ìdájọ́ ṣíṣe bismillah lórí nǹkan tá a bá fẹ́ dú ọ̀pọ̀ nínú àwọn àwọn olùmọ̀ wọ́n lọ lórí pé ṣíṣe bisimilayi lórí níta bá fẹ́ du sunna ni gẹ́gẹ́ bí ibn mulakin bó ti gba ọ̀rọ̀ náà wá nínú tírà rẹ̀ ẹ̀rí àwọn jumhur tí wọ́n ní sunna ní ṣíṣe bísímìlá lórí ohun tá a bá fẹ́ dú ó ní àdífẹ́ Aisha radiyallahu anha tó ní anna qawman qalu rasulallah inna qawman ya'tunana bilahmin. لا ندري أذكر اسم الله عليه أم لا فقال رسول الله صلى الله عليه وسلم سموا الله عليه وكلوه wọ́n ní ẹ̀rí àwọn táwọn fi sọ pé ṣíṣe bísímìláì lórí níta bá fẹ́ dúsùn náà ni ó ní àdìsá àìsà tó ní àwọn àjọ kan wọ́n sọ fún ànábì sallallahu alayhi wa sallam pé wọ́n òjíṣẹ́ ọlọ́run inna qawman ya'tunana bilahmin àwọn kan wà tí wọ́n máa ń gbé ẹran wá fún wa nílùú wa la nadiri adhakaru ismallahi alayhi amla àmọ́ bí wọ́n dákọ orúkọ ọlọ́run lé lórí àbí wọn ò dákọ orúkọ ọlọ́run nígbà tó ń fẹ́ du faqala rasulullahi sallallahu alayhi wa sallam ó ní anabi sallallahu alayhi wa sallam bá sọ pé sammullaha alayhi wa kulu ẹ̀yin ẹ dákọ ọlọ́run ọba lórí ẹ̀ kẹ́ jẹ́ tó ń ti bẹ́ẹ̀ náà àwọn jọmúhùrù tí wọ́n ní súnà ni wọ́n ṣe òpinya láàrin gbígbàgbé ṣe bísímìláì àbí afílẹ̀ ní mílámàmà fílẹ̀ wọ́n ṣe òpinya láàrin pé agbàgbé láti ṣe bísímìláì lórí ń ta fẹ́ dú àbí àti ẹ̀wà máàmà fílẹ̀ ni wọ́n ní tí a bá fílẹ̀ torí pa àgbàgbé kò sábúrú nù ẹ̀ a lè jẹ ká ṣe bisimilayi lásìkò tá a bá fẹ́ jẹ ṣùgbọ́n tí a bá filẹ̀ lámàámà ṣe wọ́n ní látàhìl ẹran náà kò tọ́ fún wa ká jẹ ẹni pé ẹran tá a dú tá a màámà tá a fi bisimilayi sílẹ̀ láì ẹran náà kò tọ́ fún wa ká jẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àwọn jùmhur ọ̀pọ̀ nínú àwọn olùmọ̀ ṣùgbọ́n tó hàn ní pé madhab imam bukhari nínú tírà rẹ̀ eh, sahih al-bukhari òun lọ pé ó ní báàbù tasmiya ala dhabiha wa man taraka wa man taraka muta'ammidan ó ní báàbù ṣíṣe bisimilayi lórí ní bá fẹ́ du àtẹ̀ntò fílẹ̀ lámàmà fílẹ̀ ó ní ó mú ọ̀rọ̀ ibn abbas wa tó ní man nasiya fala ba's ẹni ó bá gbàgbé kò sí aburú ká jẹ ẹran tó dú torí pé ọlọ́run ní wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu la fisq ẹ má ṣe jẹ nínú tí a ò dá orúkọ ọlọ́run ọba lé lórí nígbà fẹ́ du torí pé jíjẹ ìṣe fásìkì ni ẹni pé iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni so istinbat ibn abbas radiyallahu anhu ó ní wannasi la yusamma fasiqa ẹni ó gbàgbé àìpé ní fásìkì so ìdínú tó fi tó fi ní tí èèyàn bá gbàgbé tó fi bisimilayi sílẹ̀ láì ṣe àlejẹ ẹran tó dú. Ah, ìdínú tí ibn jarir at nínú tafsir rẹ̀ oni man harrama dhabihata nasi faqad kharaja min qawli jami'il hujja oni gbogbo ẹnikẹ́ni tí ó bá tó bá tó bá ṣe léèwọ̀ ká jẹ ẹran tí ó gbàgbé tí ó ṣe bisimilayi lé lórí ó lè yẹn ti kú òní gbogbo àwọn ẹ̀rí ó ti fi gbogbo àwọn ẹ̀rí sílẹ̀ wa khalafa thabit ó sì fi àwọn ìròyìn léè dájú láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam. ibn abdulbar nínú sari imam muwata imam malik ó ní ṣíṣe bisimilayi lórí dhabiha lórí ntaafẹ́ du sunna ni kìí ṣe ọ̀ranyàn ó ní ìbàjẹ́ pé ọ̀ranyàn ni ma saqatat bi nisyan kò ní àní filẹ̀ torí pa àgbàgbé torí pa àgbàgbé ọ̀ranyàn kò lè mú wa pé ká fi ọ̀ranyàn náà lẹ̀. لأن النسيان لا يسقط ما وجب عمله torí pé gbígbàgbé kìí kìí kìí jẹ́ kí ohun tí ó jẹ́ ọ̀ranyàn lórí wa kó kúrò lórí wa torí pa àgbàgbé ẹ̀ ó di dandan ká ṣe nígbà tá a bá rántí ní àwọn nǹkan tó jẹ́ ọ̀ranyàn. illa anna indi minal mu'akkadati sunna ó ní lọ́dọ̀ òun ibn abdulbar ó ní ó wà nù àwọn sunna tó lágbára ó ní agbára rẹ̀ ó ju agbára ṣíṣe bisimilayi lórí àlùwàlá lọ agbára ṣíṣe bisimilayi lórí tá a fẹ́ dú ó ju ṣíṣe bisimilayi lórí àlùwàlá tá a fẹ́ ṣe lọ. bákan náà hadith Anas radiyallahu anhu nígbà tí ó ṣe ìròyìn bí anabi sàlẹm bó ṣe dú ẹran léyẹ ó ní wa ra'aytuhu yathbahuhuma biyadihi mo rí anabi sàásálẹ̀m tí ó ń du ẹran yẹn pẹ̀lú ọwọ́ ẹ̀ wa ra'aytu wadi'an qadamahu ala sifa'i ma mo rí pé ó gbé ẹsẹ̀ rẹ̀ lórí ẹ̀gbẹ́ ẹran náà nígbà tó da dùbúlẹ̀ wa qala qala wa samma wa kabbara anabi ṣe bisimilah ó ṣe allahu akbar eléyìí fi hàn pé kì í ṣe pé bisimilah nìkan la máa Eh, ohun tá a fẹ́ dú but àwọn afa wọ́n ní tá a bá ti ṣe bísímìlá ohun tó jẹ́ pàtàkì inú ẹ̀ ó ti lọ ó ti tán torí pé ohun tí ọlọ́run ọba tó tó tó pa wá láṣẹ nínú alukur'an nìyẹn ó ní riwaya mi wọ́n ní anabi sàlẹ̀ sàlẹ̀ ní bísímìlá wàlláhu akbar bísímìlá wàlláhu akbar wọ́n ní tí anabi sàlẹ̀ sàlẹ̀ sọ nìyẹn èyí ni pé àwa náà nígbà tá a bá fẹ́ dú ẹran ohun tẹ́ káwọn náà sọ nìyẹn ká ṣe bismillah wallahu akbar àwọn eléyìí lè máa pa. náà ṣùgbọ́n Ibn Taymiya ó ní ṣíṣe bismillah lórí níta bá fẹ́ dú àwọn afa apá kan náà afa wọn ní mustahab ni ó ní tá a fẹ́ ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Shafi'i àwọn kan ní wájib ni ma'al amd wa tasqutu ma'as sahwi wípé ọ̀ràn yẹn ni a gbọ́dọ̀ màmá fílẹ̀ ṣùgbọ́n ọ̀ràn yẹn náà ó ti kú lórí wa tó bá pẹ́ àgbàgbé ni gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Abu Hanifa àti ọ̀rọ̀ Imam Malik àti ahmed ó láwọn afáàmì sì ní wájib ni mutlaqan ẹni pé wájib ni agbàgbé o àbí àmàmà ṣe o tá a bá ti dáko bisimilayi lórí tá a pa ó di dán a gbọ́dọ̀ jẹ nínú ọ̀rọ̀ àwọn afáàmì ó ìdí èyí a ò ní jẹ ohun tá a ṣe bisimilayi lé lórí yálà agbàgbé ni àbí àti ẹ̀wà màmá ṣe ni ó ní àwọn aṣíwájú nínú àwọn àfà àwọn náà lọ lórí eléyìí ṣùgbọ́n ó ní àwọn tó sọ pé wájib nìyí ó ní ní ọ̀rọ̀ wọn fẹ́ lọ́fẹ̀ẹ́ lágbára lọ́dọ̀ tòun ìdí ni pé nínú alukur'an ọlọ́ni fakulu mimma amsakna alaykum wadhkuru smallahi alayhi wattaqullaha inna allaha sari'ul hisab ẹ jẹ nínú tí àwọn eh, ajá tẹ kọ́ tí wọ́n bá mú fún yín wadhkuru smallahi alayhi kuma ẹ dá kọ ọlọ́run ọba lé ayára dájọ́ ni oníbomi ọlọ́run ní fakulu mimma dhukira ismullahi alayhi ẹ jẹ nínú tí ẹ bá dá ọkọ ọlọ́run ọba lé lórí in kuntum bi ayatihi mu'minun tó yẹ pé lóòótọ́ lóòótọ́ o lẹ nígbàgbọ́ pẹ̀lú àyà ọlọ́run ọba oníbomi ọlọ́run ní wa ma lakum ta'kulu mimma dhukira ismullahi alayhi kí ló dé jẹ nínú tí a ọkọ ọlọ́run ọba lé lórí waqad fassala lakum ma harrama alaykum ọlọ́run bá ti ṣàlàyé níye yíye fún yín ohun tí ó ṣe léèwọ̀ léyìn lórí illa matturirtum alayhi àfi tó bá yẹ pé wàhálà àti àìní kúdúrà láti ṣe bísímìláì ń lọ àbí ẹ ní nǹkan míì tẹ́ jẹ ẹ wá jẹ nínú tí wọn ò dákọ ọlọ́run ọba lé lórí fi láti fi sèbà ẹ̀mí eléyìí kò sábòrú nù ẹ̀ oníbòmí ni ọlọ́ni wala ta'kulu mimma lam yudhkar ismullahi alayhi wa innahu la fisq ó ní tá a bá kó gbogbo àwọn àyà ìjọ pẹ̀lú hadith anabi sallallahu alayhi wa sallam nígbàtí arákùnrin kan tó bi léèrè nípa ẹran dúdú anabi man man ma anharo dam wọ́dúkì rọ̀sùmọ̀lọ́yà alayhi fakulu gbogbo nǹkan tó bá ti mú kí ẹ̀jẹ̀ ó yọ lára nǹkan tẹ́fẹ́ tẹ́fẹ́ pa èyí ni pé gbogbo tẹ́ ẹ bá lè fi dúran tó bá sa tí ẹ̀jẹ̀ ó bá sa jáde tẹ́ dá kọ ọlọ́run ọba lé lórí ẹ̀jẹ̀ ó náà anabi sàlám sọ nípa ọdẹ afran uh, <laughs> ajá tá a fi ń ṣọdẹ ó ní arákùnrin kan béèrè pé ya Rasulullah mo sọ ajá mi sílẹ̀ mo sì bá ajá mi pẹ̀lú ẹ̀ anabi ni idha arsalta kalbaka almuallam tó o bá sọ ajá rẹ sílẹ̀ láti lọ ṣọdẹ ajá tó kọ́ lẹ́kọ̀ọ́ faqatala faqul ó wá mú ẹran náà ẹran náà kú síwájú kó tó débẹ̀ jẹ wa idha akala fala ta'kul tájà yẹn bá wá jẹ nínú tó mú kí wọ́n má jẹ nínú ẹ̀ torí pé innama amsakahu ala nafsi ajá yẹn kò mú fún ọ ó sọ dẹyìn fúnra rẹ̀ ni kò ṣe fún ọ so wọ́n ní ni arákùnrin náà bá ní ọ̀dà tí n bá wá sọ ajá mi sílẹ̀ tó sì mú ẹran tí mo tí mo ń fẹ́ ọ̀hún ṣùgbọ́n mo wá bájá mi pẹ̀lú ẹ̀ lórí nǹkan tí ẹ mọ tá a sọ dẹ rẹ̀ anabi ni fàdàtà kò má jẹ kí nìdí fa innama sammayta ala kalbak torí pé wọ ajá àti tiẹ̀ ló ṣe bisimilayi sí walam tusammi ala kalbi o ò ṣe bisimilayi lórí ajá ajá kejì o ò sì mbẹ wo ló mú ẹran yẹn títí ẹni àbí ẹ̀kejì nù ẹ̀ so ó ní ìgbà tí tánàbí Ni ní a gbọ́dọ̀ jẹ́ torí pé a bá ajá méjì papọ̀ lélẹ́yìí ó jẹ́ pé bisimilayi láti jẹ́ ọ̀ràn yẹn ó ní eléyìí ti tó lẹ́rìí láti fi sọ pé bisimilayi lórí ah, ẹran dúdú ọ̀ràn yẹn ni. Uh, ala kulli hal ibn kathir ó ní ọ̀rọ̀ àwọn afa lórí ẹran dúdú yìí ó pẹ́ sí mẹ́ta àkọ́kọ́ àwọn tí wọ́n ní ọ̀ràn yẹn ni so àwọn tí wọ́n ní ọ̀ràn yẹn yẹn wọ́n ní tá a bá ilé fi bisimilayi sílẹ̀ láìsí tá a dúnran yálà agbàgbé ni àbí àti ẹ̀ máa ma fi ilẹ̀ ni àwọn ní àní jẹran náà pẹ́ẹ́pẹ́ẹ́ àwọn ẹlẹ́ẹ̀kejì wọ́n ní bisimilayi kìí ṣe májẹ̀mú ni lórí kí ẹran jẹ́ jíjẹ torí pé bisimilayi mustahabi ni bó fílẹ̀ lámàmà fílẹ̀ o àbó tiẹ̀ gbàgbé ni a jẹ ọ̀ràn yà kàn máa jẹ lọ náà ni wọ́n ní eléyìí ní madhabi imam shafi'i àti riwaya ni tí wọ́n gbà láti ọ̀dọ̀ imam ahmed wọ́n lẹ́yìn náà wọ́n wà nínú àwọn amalikiya táwọn náà lọ lórí eléyìí ipe ṣíṣe bisimilah lórí ẹran dúdú mustahabi ni ó ní ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ó ní pé ṣíṣe bisimilah lórí ẹran dúdú ọ̀ràn yẹn ní tá a bá rántí ṣùgbọ́n tá a bá gbàgbé ọ̀ràn yẹn ó ti ó ti jábọ́ kúrò lórí ara lórí wa ẹni pé àwọn eléyìí tí wọn bá ilé fílẹ̀ ní gbígbàgbé halal ní ká rẹ̀ tàbá wa filẹ̀ lámàmà filẹ̀ àní jẹran so ibi tí ọ̀rọ̀ eléyìí tí ó mọ nìyẹn wallahu alam ṣùgbọ́n èyí tó fi ìfẹ́ ṣe déédéé náà ni pé ṣíṣe bisimilayi lórí ẹran dúdú wájib ni tí a bá gbàgbé a jẹ ohun tí a gbàgbé ṣe ṣùgbọ́n tá a bá wá filẹ̀ lámàmà filẹ̀ pẹ̀lú àṣẹ ọlọ́run nínú alukur'an àti àṣẹ anabi sallallahu alayhi wa sallam káwa máa ma fi lẹ̀ eléyìí fi hàn pé èèyàn fẹ́ èèyàn fẹ́ ṣe fàmí fọ́ pẹ̀lú ọlọ́run ọba ni so a gbọ́dọ̀ jẹ́ran yẹn. naam hadithi iwájú hadithi jabir ọmọ abdullah oni qala shahidtu ma rasulillahi sallallahu alayhi wa sallam salata yawm al-eid fabada bis qabla al bila adhanin wala iqama. ثم قام متوكيا على بلال فامر بتقوى الله تعالى وحث على طاعته ووعظ النذ وذكرهم ثم مضى حتى اتى النساء فوعظهن وذكرهن فقال يا معشر النساء تصدقنا فان كن اكثر حطب جهنم فقامت امراه من سطه الناس من من سطه النساء سفعاء الخدين فقالت لم يا رسول الله فقال آه، لأن كنا تكفرن الشكاة وتكفرن العشيرة قال فجعلنا يتصدقن من حليهن ويلقين يلقين في ثوب بلال من أقراطهن وخواتيمهن حديثه agba láti ọ̀dọ̀ jabir ọmọ abdullah ó ní shahidtu ma rasulillahi sallallahu alayhi wa sallam salata yawm eid mo èyí ni pé mo kírun eid pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ní ọjọ́ ọdún fabada abi salat ó wá bẹ̀rẹ̀ láti kọ́kọ́ kírun qabla al-khutba síwájú kó tó bila adhanin wala iqama wọn ò ṣe wọn ò pẹ̀rún wọn ò sì ṣe iqama thumma qama mutawakian ala bilal lẹ́yìn rẹ̀ la nabi sallallahu alayhi wa sallam bá dìde ó ó orun gbọ ó ó ó tẹ ẹni pé ó gbé ọwọ́ lé orí bilal àbí ó fi ọwọ́ tẹ bilal láti fi dúró dáadáa fa amara bi taqwa ó pàṣẹ fún àwọn èèyàn pé O bẹ̀rù ọlọ́run wa hatha ala ta'ati ọgbà wọn yànjú kí wọ́n tẹ̀lé ọlọ́run ọba àti àṣẹ rẹ̀ wa wa'adha an-nas wa dhakkarahum ó sì wáàsí fáwọn èèyàn ó sì rántí fún wọn thumma madha hatta nisa lẹ́yìn náà lànàbí sàásálà bá lọ sí agbọn àwọn obìnrin fa ó sì fáwọn náà ó sì ṣe ìrántí fún wọn nínú tó sọ. So, ó ní yá ma'shara nìsà ẹ̀yin ìjọ obìnrin o tasaddaqna ẹ ṣe sadaka fa inna kunna akthara hatabi jahannam mo rí pé yín lẹ pọ̀ nínú àwọn àjọ náà ẹ̀yin ni ẹ̀yin ni tá fi rú iná nínú jahannama ẹ̀yin lẹ pọ̀ jù faqamat imra'atun min sitati nnas ni arábìnrin kan bá dìde ní àárín àwọn min sitati nisa ní àárín àwọn obìnrin safa'a al-khaddayn arábìnrin náà ojú rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kẹ́ rẹ̀ báyìí ọ̀rọ̀ àdúdú faqalat ló bá sọ pé lima ya rasulullah torí kí ni àwa fi jẹ́ pé àwa la pọ̀ nínú ọmọ náà. lànàbí sàlám bá dá lóhùn pé lè anakunna tukfirna shaka torí pé ẹ máa ń kọ́mplain jù ẹ ń kọ́mplain fún tani fọ́kọ o obìnrin tó lọ́kọ ni wọ́n bá rí mi ẹni pé ẹ máa ń kọ́mplain nípa ọkọ yín jù watakfurna làṣír ẹ sì máa ń ṣe àìmoore sọ́kọ làṣír ń bí ọkọ òní àwọn afáàkútùmọ̀ yìí wọ́n ní nàní lọ́ní qala faja'alna yatasaddaqna min huliyihin làwọn obìnrin wọn bá dìde wọn bá bẹ̀rẹ̀ sí ṣe sádàkà pẹ̀lú àwọn ẹ̀ṣọ́ wọn ẹ̀ṣọ́ tí wọ́n ṣe lọ sí eid yulqina fi thawbi bilal wọ́n bẹ̀rẹ̀ sí jù sí inú aṣọ bilal min aqratihin wa khawatimihin nínú àwọn ntúwọ́n fi ṣetí àti ntúwọ́n fi bọ́wọ́ ní òòka àtàwọn owó rúru tó fi sọ́wọ́ gbogbo ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí yọ wọn fi ṣe sádàkà hadithi ọ̀rọ̀ rẹ̀ tó ní mo kírun eid pẹ̀lú anabi sallam yawmal eid wọ́n ní ọdún léya ni torí àwọn àríwáyà míì tó wá wípé ọdún léya ni ọ̀rọ̀ rẹ̀ ní fabada bis salati qabla al-khutbah a ti sọ̀rọ̀ lórí pé irun là á kọ́ kí síwájú khutba so kò nídìí àti ṣe ọ̀pọ̀ àlàyé lórí eléyìí bákan náà ọ̀rọ̀ rẹ̀ tó ní. بلا آذان ولا إقامة ليس آذان يعني بي آقرن قسسي إقامة ẹlẹ́fin hàn pé ní ìdí o a kì í pèrún a sì ṣe a kì í ṣe ìkọ́mà torí hadith ibn abbas àti jabir ọmọ abdullah tó ní lam yakun yu'adhdhinu yawmal fitri wala yawmal adha wọn yìí pèrún ní ọdún àwẹ̀ àti ọdún léyà bákan náà wọn kì ṣe ìkọ́mà àwọn afáàní ètò tiẹ̀ wá yàn jù ní àdìsí jábìr tó ní alla adhana lissolati yawma fitri hina yakhruju imam wala ba'dama yakhruju wala iqamata wala nida wala shay la nida yawma idhin wala iqama ìpè kò sí ìrun pípè ní ọdún léyà àti ọdún àwẹ̀ bákan náà tí imam bá ti dé òǹkàlùkù ó dìde ní àsìkírun a kì í ṣe ìkọ́mà lẹ́yìn nígbà tí imam bá dúró bẹ́ẹ̀ sì ni àyè pé ìpè kankan àǹfààní eléyìí ó ní pé àwọn kan wà tó yẹ pé wọ́n dá bídà àkàlẹ̀ tó máa ń sọ pé as-salatu jami'a as-salatu máa kígbe rẹ̀ lóòótọ́ lóòótọ́ àwọn ní àìpèrún wọn ò ní pèrún wọn láì ṣe ìkámà wọn sì ní ṣe ìkámà ṣùgbọ́n wọ́n máa kígbe as-salatu jami'a as so àwọn àdìsí wa tún pọ̀ láti ọ̀dọ̀ sàbẹ̀ anabi sallallahu alayhi wa sallam àdìsí jabir ibn samra ó ní salaitu ma'a rasulillahi sallallahu alayhi wa sallam al-eidain ghayra marra wala marratain mo kírun ìdí méjèèjì pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam tí ìṣe kan kì í ṣe kejì bi ghayri adhanin wala iqama kò sí irun pípé bẹ́ẹ̀ sì ni ò sí ìkọ́mọ so eléyìí ni ohun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n lọ lórí ẹ̀ látòrí abubakar radiyallahu an àti umar àti uthman àti ali àti gbogbo àwọn tabi'in gbogbo wọn pátá olórí tí wọ́n lọ ni pé kò sí adhan bẹ́ẹ̀ sì ni kò sí ìkọ́mọ. lóòótọ́ lóòótọ́ imam shafi'i ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ zuhuri ó ní an zuhuri anna rasulallah sallallahu alayhi wa sallam kana ya'muru al-mu'adhdhina fil 'eid an yaqula as-salatu jami'ah imam shafi ọgbà ẹgbà wọ́ọ̀rọ̀ wá láti ọ̀dọ̀ zuhuri zuhuri ó ní anna rasulallah sallallahu alayhi wa sallam ipe anabi sallam kana ya'muru al-mu'adhdhin a máa pa ẹni tí máa pèrún a máa pa láṣẹ nínú ní ọjọ́ eid an yakula asọ́látù jámíà kọ́ máa sọ pé asọ́látù jámíà asọ́látù jámíà irun pípéjọ irun pípéjọ o àwọn afáàní eléyìí ó wà nù marasil azuri n táwọn pè ní marasil ó ní pé atabi'i sáà mọ̀ pé kò ń wọ̀ bá anabi sàlám ló ẹni ó bá anabi sàásálà ló gba ni sàhábì eléwọn ó rí anabi ó sì gbọ́ lọ́dọ̀ anabi ṣùgbọ́n àtàbí àwọn làwọn tí wọn ò bá anabi sallallahu alayhi wa sallam ẹni tí ó bá yàn kọ́ wa sọ pé anabi sàásálà sọ pé èyí ń fi hàn pé òun kọ́ ló gbọ́ ó gbọ́ lọ́dọ̀ ẹlòmíì ni ẹlòmíì tó wá gbọ́ lọ́dọ̀ rẹ̀ yìí tá a bá ní àmọ̀dájú pé sàhábì ni kò sí aburú pé ó yọ sàábí nú ẹ̀ tabatuli àdìsí mi mọ̀rọ̀fù tó ké lẹ́yìn ṣùgbọ́n ibi tó aburú ẹ̀ wà nípa pé tábìrì olójábọ́ tí ó pè síwájú sàábí èèyàn méjì nìyẹn so a sì mọ báwo ni tábì yẹn irú èèyàn wo ló jẹ́ so ìdínú wọn kì í gba àwọn àdìsí mọ̀rọ̀síl ẹ̀yà fi pẹ̀lú àwọn ẹ̀rí èyí ni pé ẹ̀rí míì tó tún pin lẹ́yìn so ó wà nínú àwọn àdìsí da'if so ìdínú tí àwọn afa òfin lo àdìsí az yìí so ìdínú tí Ibn Bas tó ní an-nida'u lil-'id bid'ah ṣíṣe as-salatu jami'a torí 'id ikú bid'ah ni. نعم أرورة تصنع حديث فأمر بتقوى الله تعالى وحث على طاعته النبي صلى الله عليه وسلم أقبى سيقبلوا يبقى بير ولون ó sì ó gbà wọ́n yànjú wọ́n tẹ̀lé àṣẹ ọlọ́run ó ṣe wáàsí fún wọn ó sì ṣèrántí fún wọn níbí ó fi hàn pé khutba wáàsí ni ìrántí ni ohun tí ó yẹ kí imam kí wọ́n ṣe ìrántí fáwọn èèyàn náà ni pé kí wọ́n páyà ọlọ́run ọba kí wọ́n sì ṣe ìrántí fún wọn lórí àwọn nǹkan kì í ṣe mímbàrí síyáṣà táwọn èèyàn sọ di lónìí nígbà bá dé mọ́sálásí ìdí ìgbà yẹn láwọn àgbà àsìkò tá a máa sọ̀rọ̀ lórí sìyásà àwọn tí wọ́n máa ń kọ́kọ́ ṣe wáyàsí síwájú ìmáàmù tó dé òun náà gba gbogbo àsìkò rẹ̀ ọ̀rọ̀ sìyásà lòun náà máa ṣe ńgbà ìmáàmù máa bá tún dé ńgbà tóun náà bá ṣe ọ̀wé tí ó ṣe nínú sàdákà fitiri àbí ẹran léyà òun náà ọ̀rọ̀ sìyásà ni ó ti ṣe àwọn afáàní dúnà àǹtakùnà khutbata siyasiya fil ahdath ipe khutba eid kò gbọdọ̀ jẹ́ khutba siyasa lórí àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ dúnà ìtọ́lá kódà gan a gbọdọ̀ ṣe khutba kó gùn ká ní àwọn èèyàn la ní ṣókí ló yẹ kí khutba náà jẹ́ kásì wáyàsí fún wọn kí wọ́n bẹ̀rù ọlọ́run kí wọ́n tẹ̀lé ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ àti báńbá ń lọ. na wọ́n ní gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ ó máa ń ṣẹlẹ̀ lásìkò anabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àgbọ́rí pé anabi dúró ní mímbàrí eid ó bẹ̀rẹ̀ sí í lórí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ju káwọn èèyàn bẹ̀rù ọlọ́run lọ́wọ́lọ́wọ́ àti tí ó gbé wọn wá sí orí ìkójọ náà ọ̀rọ̀ ẹ̀rẹ̀ tó ní fàyọ́ìdùn wáyùsíhìm wípé anẹ́bísà sẹ́lẹ̀m ó ṣe wáàsí fún wọn ó sì ń ṣe àsọtẹ́lẹ̀ fún wọn wọ́n ní níbí istihbab èyí ni pé mustahabi ni fún imam kó ṣe àsọtẹ́lẹ̀ fáwọn èèyàn àwọn tó bá ṣe pàtàkì fún wọn láti jẹ́ bí àsọtẹ́lẹ̀ rẹ̀ ó sọ fún wọn jọ éèdì yẹn ṣùgbọ́n eléyìí anabisa asala lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin ó ṣe wáàzì fún wọn ṣé ń bí ó pa dandan fún gbogbo imam náà káwọn náà kún ọ dá wáàzì ti obìnrin yàtọ̀ níjọ eid àwọn afáàní àyàfi tí bùkátà pàtàkì tó bá gbà ló kù tó yẹ pé bùkátà bá tiẹ̀ wá wá pé imam láti lọ sọ́dọ̀ àwọn obìnrin kọ́ wá dá wá sí tí wọ́n ṣe torí nǹkan kan tó ṣe pàtàkì wọ́n ní kò sábúrú ṣùgbọ́n kì í ṣe pé bóyá ó di dandan kí imam náà kó náà lọ sọ́dọ̀ àwọn obìnrin kọ́ lọ ṣe khutba wọ́n dì ìdí ni pé àwọn rìwáyà àwọn àdìsí ó fi hàn pé nígbà tí anamsa asán náà rí i pé àwọn obìnrin ò gbọ́ ìdínú tí anabi sàṣàlà fi lọ sí ọ̀dọ̀ àwọn obìnrin ní riwaya mi ó ní faraa annahu lam yasmi an-nisa fa atahun anabi bá rí pé ohun òun kò dé ọ̀dọ̀ àwọn obìnrin lọ́wọ́ akúkú lọ bá wọn torí àti ṣe tiwọn fún wọn èèyàn wa sọ èèyàn mí ni pé kútùbà wa jẹ́ méjì tàwọn ọkùnrin lọ́tọ̀ tàwọn obìnrin lọ́tọ̀ tọ ọ̀rọ̀ anabi tó ní ya ma'shara nisa tasaddaqna fa inna kunna aktharu hatabi jahannam ẹ̀yin obìnrin ẹ ṣe sàdákà o torí pé ẹ̀yin lẹ pọ̀ jù nínú àwọn ọmọ ẹ̀nà eléyìí fi hàn pé sàdákà ṣíṣe ama ama lé aburú jìnnà ó sì máa ń ó sì máa ń sọ èèyàn níbi ìyá náà nígbàtí anabi sàṣàlẹ̀ ni wọ́n pọ̀ nù ná ṣùgbọ́n tí wọ́n lè ṣe láti fi yọra wọn kúrò níbẹ̀ ni pé kò ń ṣe sàdákà eléyìí sì wá sarihan nínú àdìsí mi anabi ní as-sadaqatu tutfi'ul khati'a kama yutfi'ul ma'u an-nara ìpè sàdákà ó máa ń pa ẹ̀ṣẹ̀ ó máa ń pa iná ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí omi ṣe máa ń pa náà so eléyìí ó fi hàn pé ṣíṣe sàdákà yìí ó ṣe pàtàkì kì í ṣe fún àwọn obìnrin nìkan fáwọn obìnrin náà bákan náà ó fi hàn bí àwọn obìnrin john obìnrin àsìkò náà irú ọlá tán ní àti ipò tí wọ́n ní nínú ẹ̀sìn Islam bí wọ́n ṣe páyọ̀ ọlọ́run ọba sí a ó rí i pé àwọn tí wọ́n fi sọ̀sọ́ lọ sí Eid ni wọ́n ń yọ kúrò lára wọn láti fi ṣe sadaka immediately bí anabi sàlá ti sọ̀rọ̀ náà so eléyìí fi hàn pé wọ́n páyà ọlọ́run wọ́n sì mú ẹ̀sìn ní pàtàkì. bákan náà níbí ó fi hàn pé tí imam àbí aṣíwájú àbáfà tó bá rí i pé Bukata ń bẹ kóun ṣe wáàsí ní kíkan fáwọn èèyàn torí àwọn nǹkan kan tí wọ́n ń ṣe láburú tó sì lè kó ìparun bá wọn kò sí aburú kí imam kó fi ẹnu ẹnu tó tó le ahọ́n tó le láti fi ṣe wáàsí yẹn torí pé tí a bá wo ohun tí anabi sàlẹm sọ yìí ntọ́ banilẹ́rù ni wípé ẹsẹ̀ sádàkà rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹni náà nìyí now so faqamati imra'atun min sitati nnas lárábìnrin kan láàrin àwọn obìnrin ní sitati nisa láàrin àwọn obìnrin ló bá jáde sítà yìí àwọn afáàní awsatu nisa awsati yìí ìtumọ̀ rẹ̀ lè pọ̀ a lè sọ pé láàrin àwọn obìnrin a sì lè sọ pé kí ni wọ́n pè èèyàn tó wà second class citizen a lè sọ pé èèyàn ausat second class citizen ẹni pé kì í ṣe nínú àwọn èèyàn pàtàkì lóbìnrin náà wà bákan náà kuma ó tún lè fi hàn yí pé ẹni pàtàkì ni torí pé ó wá nú alukur'ani pé kuntum ummatan wa ẹ wakadhalika ja'alnakum ummatan wasatan ìdínú tá a fi ṣe yín ní al'umma àárín bí al'umma tó pàtàkì ìnitúmọ̀ so ìdínú tó fi jẹ́ pé àwọn afa àwọn ṣe ìyapa ẹnu lórí tíni tí wọ́n gbà lérò pẹ̀lú sítọ́tì náà sì ń bí ah sítọ́tì nìsa èyí ni pé obìnrin yẹn láàrin àwọn obìnrin ló ti jáde ló ti dìde ni àbí sítọ̀ yẹn ó ń ṣe àpèjúwe obìnrin ọ̀hún gan fún rẹ̀ status ẹ̀ ló ń sọ̀rọ̀ ọba lé lórí bákan náà ọ̀rọ̀ tó ní safa'ul khaddayn òun náà tún mú ó tún mú ọ̀rọ̀ míì jáde pé nígbà tá a ní ojú ẹ̀ dúdú tí a bá wo gẹ́gẹ́ bí àwọn Arab àti àwọn èèbó a ó rí i pé ẹni tí ò bá wà nínú àwọn tó jẹ́ bíi tó ní nǹkan lọ́wọ́ àmì tẹ́ a fi máa dá ẹni tí ò ní nǹkan lọ́wọ́ mọ̀ yàtọ̀ sásọ ojú náà wà ń bẹ̀ẹ́ so gbogbo bí àwọn tó yẹ kọ́ pọ́n lọ á rí i pé torí wàhálà ẹ̀kẹ́ ó dúdú so ìdínú táwọn afáàmì fi pé obìnrin yẹn yálà kó pé ẹrú ni ẹrúbìnrin torí pé tí kìí bá ṣẹrúbìnrin ni bóun náà ti rí ojú ẹ̀. E ẹni ọ sọ̀rọ̀ àdìsí kí ni tó wòde ojú obìnrin náà tó fi júwe rẹ̀ báyìí torí pé àwọn àfáà mi wọ́n fi àdìsí jẹ́rìí pé eléyìí pé hijab kì í sọ̀rọ̀ ẹ̀yàn torí pé lóòjọ́ eid ni a sì pé ànábì lọ sí iwájú àwọn obìnrin ó ń ṣe wáàzì nígbà tó kan máa jáde tó tó máa dìde láti ṣèbéèrè ajúwe bójú rẹ̀ ṣe rí bóò láti rójú ẹ̀ ó fi hàn pé kò lo hijab so àwọn afáàní àà eléyìí ò lè jẹ́ ẹ̀rí lórí pé wọn ò lo hijab àkọ́kọ́ ni pé àwọn ihtimalat èyí ni pé àwọn nǹkan tí a lè rò papọ̀ mọ́ ọ̀rọ̀ yìí ó pọ̀ àkọ́kọ́ nú ẹ̀ ni pé. ó lè jẹ́ kó obìnrin yẹn ẹrúbìnrin ni àwọn ẹrúbìnrin lásìkò náà kún mọ́ wọn lo hijab ẹlẹ́ẹ̀kejì ń bẹ ni pé sáà màsìkò tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sáà sì màsìkò tí ọlọ́run sọ àyà hijab kalẹ̀ èwo ló síwájú nínú ẹ̀ and then ohun tó fi hàn ni pé hijab wá lẹ́yìn. ṣíṣe ìrun eid ní kótó di pé wọ́n èyí ni pé ìrun eid ló síwájú síwájú kí ọ̀rọ̀ hijab tó wá torí pé ìrun eid anabi sallam ó wá ní sanatu thaniya ní minal hijra ọdún ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn hijra aya hijab ó sọ̀kalẹ̀ ní sanati rabi'a aw khamisa hijra ọdún ẹlẹ́ẹ̀kẹrin abẹ́lẹ́ẹ̀karùn lẹ́yìn hijra so bó láti lè mọ̀ pé ìrun ìdì yìí ìrun tí wọ́n kí ni lẹ́yìn ìgbà tí ìjáàbù sọ̀kalẹ̀ tá bá fi hadisi ṣe ẹ̀rí pé hijabu kì í ṣe wájib. so eléyìí ni ọ̀rọ̀ ṣókí tí àwọn afa lórí eléyìí bákan náà àdìsí ó fi hàn pé kò sí aburú ká ṣe béèrè lórí tí àáfàá bá sọ tí ò yé bóbìnrin ṣe dìde pé ah nígbà tá a ní àwa lápọ̀ nù náà kí ló dé kí ni ìdí so irú àwọn béèrè báyìí kò sí aburú nù ẹ̀ kì í ṣe ìbéèrè tó pọ̀ bó tilẹ̀ jẹ́ pé anabi sàá sẹ́lẹ̀m ó di ó sì wa lọ́wọ́ ìbéèrè tó pọ̀ gbogbo ìbéèrè tó bá ti láǹfààní kò pọ̀ bó ti wulẹ̀ ó pọ̀ tó. so idan ọlọ́run ìdáhùn anabi sàlá sàlám tó nílẹ̀ anakunna tukfirna shaka torí pé ẹ̀yin obìnrin ẹ̀ máa complain jù kí ló wà lè pe ní yorùbá ẹ̀dá kun complain shaka afa àìnítẹ́lọ́rùn ó ní kọ̀m ee eh, àìnítẹ́lọ́rùn wà nù ẹ̀ ìtumọ̀ àìnítẹ́lọ́rùn wà nù ẹ̀ ẹni pé ká máa complain pé ìyẹlé báyìí sí olè báyìí sí. naam àyò àròyé náà irú ẹ̀ ó ní tó ṣẹlẹ̀ ní àsìkò tí anabi Ibrahim aleyhi salatu wa salam tó lọ sí Maka láti lọ ṣe àbẹ̀wò ọmọ rẹ̀ anabi Ismail nígbàtí ó dé ibẹ̀ hadithi ó wà nù Sahihul Uh, kò bá anabi ibrahim lé ó bá yàwó ẹ̀ anabi ismail kò bá lé ó bá yàwó lẹ̀ lọ́wọ́ pé báwo ni ọkọ rẹ ó ní ọkọ mi ó jáde láti lọ wá ntaajẹ fún wa báwo wá ìgbésí yín ó ní ah ẹ̀gbọ́n nǹkan náà wàhálà ni lójoojúmọ́ ló bá bẹ̀rẹ̀ sí complain fún bàbá àkọ́kọ́ ni pé obìnrin yóò mọ ó sáré pé arúgbó kan dé kò sì sọ pé èmi ni bàbá alágbàgbà ọkọ rẹ tó wọn kọ̀ǹplé irú èèyàn fún un ń bọ̀ ṣe gbogbo àwọn kọ̀ǹplé yẹn ni bàbá bá ní òkè tí ọkọ rẹ bá dé sọ pé mò ń kí o mò ń ṣe sálámà sí i ṣùgbọ́n lẹ́kùn àbí kọ́tìn ojú ọ̀nà rẹ̀ yìí kò change yẹ òun ò sì kò yé kọ̀mọ̀túmọ̀ rẹ̀ nígbàtí anabi ismail tó wọlé kó tiẹ̀ tó fún níròyìn ló ti béèrè torí bó ti ní àmì pé bàbá òun wá ó ní èéṣe kọjú jẹ́ pé ṣé kìí ṣe pé àlejò wá bí ó ní bẹ́ẹ̀ ni àlejò wá arúgbó kan ó sì fi wá ó bi wá léèrè báwo ni jíjẹ wa àti mímu mo sì ṣàlàyé fún un ó ní òkè ṣé kò wá sọ àsọtẹ́lẹ̀ kankan ó ní bẹ́ẹ̀ ni ó sọ ó ní kí n kí ọ ṣùgbọ́n ó ní kó pààrọ̀ lábúlé rẹ̀ kùn rẹ̀ ó ní arákùnrin tó rí bàbá mi ni lẹ́kùn tó ní pààrọ̀ ń wọ ni máa lọ sílé yín <laughs> so wọ́n ní ní anabi Ismail tó wá fẹ́ ẹlòmíì nínú àwọn Arab tí wọ́n jọ ń gbé ń bẹ̀ so nígbà tí baba lo àsìkò díẹ̀ ó tún padà wá ńgbọ́ padà wá kò tún bá ọkọ ńlé ọba yàwó ó tún ṣe bó ṣe ṣe ní ti ìyàwó àkọ́kọ́ nani ni ó ti bá sọ pé ah alhamdulilah kò sí aburú kankan láàfíà láwà ah, báwo wá ní jíjẹ àti mímu ẹran là ń jẹ mímu ńkọ́ omi là ń mu ni ọlọ́run fi àlùbáríkà sí ẹran yín àti omi yín wọ́n ní anabisa salam sọ pé lọ́jọ́ náà lọ́n ìbàjẹ́ pé ní ilẹ̀ maka wọ́n ní greens ni yóò dákọ pé àwọn ń jẹ greens náà wọ́n ní bẹ́ẹ̀ náà ni anabi ibrahim bá ṣe àdúrà fún wọn pé kọ́nà òfin àlùbáríkà sí nǹkan ọ̀gbìn wọn náà torí pé lásìkò náà kò sí nǹkan ọ̀gbìn ní agbègbè wọn wọ́n ní ni bàbá bá ní tí ọkọ rẹ̀ bá dé sọ pé kọ́tìn lẹ̀kùn rẹ̀ yìí ọ̀dà gan kó mu dání dáadáa ńgbà ọdẹ ó tún bi léèrè pé ó dàbí àlejò wa oníbẹ̀ ni àlejò wa arákùnrin kan àgbàlagbà sheikh ó sá ó sá yin bàbá tọ́wá ó ní ó sì bi wá léèrè báwo ni mo ní àkòsí aburú kankan mo ṣàlàyé wípé ẹran là ń jẹ àtomi wọn ní òkè kí wàá ní àsọtẹ́lẹ̀ tí ó ní ah, bàbá ní kí n máa kí ọ wípé eh, kí ni eh, lábúlé ilẹ̀kùn rẹ yìí kó gbámú dáadáa wọn ní arákùnrin tó wà bàbá mi ni lẹ̀kùn tó ní gbámú ìwọ ni so eléyìí fi hàn pé ohun tí àwọn obìnrin máa ń ṣe láti máa fi ṣe ṣákùá irú eléyìí náà wọ́n ń ṣe lásìkò yìí ẹni tí ó yẹ kó mọ sírí ilé yín ní ìsìn ní wọn kò gbogbo ẹ̀ kalẹ̀ tí ń pé là ń jẹ lójoojúmọ́ àárín mi lọ. <laughs> so irú àwọn yìí àwọn tó burú ni káwọn obìnrin ó jìnnà sí bákan náà ọ̀rọ̀ anabisọ tó ní watakfurna al-ashir wọ́n ń ṣe àìmoore sọ́kọ tí a bá wo ọ̀pọ̀ nínú àwọn obìnrin lónìí ohun tí wọ́n ń ṣe nìyẹn torí pé anabisa sallam ó ní. أريت النار فإذا أكثر أهلها النساء يكفرن العشير wọ́n fi iná hàn mí mo wá rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tán wà nínú ẹ̀ obìnrin ni wọ́n torí pé wọ́n ṣe àìmoore sọ́kọ wọn. wa yakfurna gbogbo dáadáa tẹ́ bá ṣe fún wọn wọn ní mà. law ahsanta ila ahadihinna ad-dahra kẹ́ lo ọdún dahar ó lè jẹ́ pọ́dún kan ó sì lè túmọ̀ sí sẹ́ńtúrì kó ṣe wá jẹ́ pé sẹ́ńtúrì lẹ́ bá lò tẹ́ ń fi ń ṣe dáadáa sí i thumma ra'at minka shay'an kó wá rí nǹkan kínkínní lọ́dọ̀ rẹ̀ ń jọ kan qalat ma ra'aytu minka khayran qattu mi ò rí oore kan pẹ̀lú rẹ̀ rí gbogbo àsìkò tẹ́ ń ṣe dáadáa sí mi ó ti gbàgbé. bákan náà anabisa sallam ó sì yin àwọn obìnrin tó yẹ pé àwọn tó máa ń ṣe dáadáa sọ́kọ wọn anabisa sallam ni idha sallati al-mar'atu khamsaha tí obìnrin bá kírun wákàtí márààrún rẹ̀ wa samat shahraha tó sì gba àwẹ̀ àwẹ̀ ramadan rẹ̀ wa hafizat farjaha tó sì ṣọ́ abẹ́ rẹ̀ wa ata'at zawjaha tó tẹ̀lé ọkọ rẹ̀ qila la udkhilil janna wọ́n sọ fún pé wọnúlé wọnúlé aljanna min ayi abwabil jannati shiti gbogbo lẹ́kùn tó bá wọ̀ nínú aljanna ni ó wọlé so eléyìí fi hàn pé àwọn obìnrin kì í ṣe pé gbogbo wọn náà ni wọ́n rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ wọn ni so tá a bá sì ní ọ̀pọ̀ èèyàn a lè tuntun rí ọ̀pọ̀ èèyàn ká ní gbogbo obìnrin bákan náà ni wọ́n ṣe rí ká wá tò sí sọ́wọ́ kan náà ó dàbí pé àáfàá yìí sá sọ pé àsìkò tó. wọ́n ní arábìnrin kan wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam jọ kan nígbà tí ó wá bọ́ bùkátà rẹ̀ lànàbì sallallahu nígbà tí ó ṣe gbogbo àwọn tí ó béèrè tán tó fẹ́ máa lọ lànàbà ni adhatu zawji anti ṣé ọlọ́kọ qalat na'am ó ní bẹ́ẹ̀ ni kayfa anti lahu bóò ni o ṣe jẹ́ sọ́kọ rẹ qalat ma aluhu illa ma ajastu an pé kò sí ń tọ́pa mi láṣẹ rẹ̀ tí mi ò ṣe àyàfi tí n bá lè ṣe lókun. fanzuri aina anti minhu fa innama huwa jannatuki wa naruki torí ìdí èyí wo bóò ni o ṣe jẹ́ sọ́kọ rẹ torí pé ọkọ rẹ torí òun òun làlìjánà nna òun sì níná rẹ èyí tó bá wù kó so gbòòrò àwọn kan báyìí ó tọ́ kí àwọn obìnrin kún ọ́n mà ọ̀rọ̀ ọba kó tún wá sí ah, afwan yóò fẹ́ ká tún padà sórí àdìsí ni bó tẹ̀ jẹ́ pé ìbéèrè lábàá ládàá anabi sàn sálàm ní àdìsí mo ní tí ìbáyẹ pé máa pa obìnrin láṣẹ kó ṣe sùjádà ìbáyẹ pé máa pa ènìyàn láṣẹ kọ́ kéènìyàn kan kó ṣe sùjádà fẹ́nìyàn míì ìbá pobìnrin láṣẹ kó ṣe sùjádà fọ́kọ rẹ̀ ó ní wàlá tu'addi al-mar'atu haqqa Allahi azza wa jalla obìnrin kò ní kò ní ṣe kò ní ṣe ìwọ ní ṣíṣe pérépéré kó pérépéré hatta tuhaddi haqqa zawjiha àyàfi tí ó bá ṣe ìwọ ọkọ rẹ̀ kó pé ẹni pé ìwọ ọlọ́run tó bá ṣe tí ọba ẹ lè ṣe tọkọ rẹ̀ tọlọ́run tó ṣe wọn lóhùn nígbà hatta law sa'alaha anabi sàásàlà ni kódà kọ́ ẹ pé ọkọ ẹ ọ wá tiẹ̀ wá ó bilé ó wà ipe fún mi lára rẹ̀ ẹni pé láti bá ṣe àṣepọ̀ wàyí àlà zahari kọtàbìn ipe ọkàn ọwọ́ wà lórí kọtàb kìí ṣe ẹṣin àbí ràkúnmí àbí kẹ́tẹ́kẹ́tẹ́ ohun tí wọ́n ń gbé lórí ẹ̀ tẹ́yìn jókòó lé òní kọtàb a ó rí kó kéré tá a bá tiẹ̀ ní kódà kọ́ yẹ pé lórí nǹkan ọ̀gùn lọkùnrin ọ̀hún bá wà tó ní kí àwọ̀ òun wá kó ní kó bọ̀ lò pọ̀ làtọ́tù ìyá o yóò fún ní ara rẹ̀ níbomi ìpè kódà bó bílé èrè ẹ̀mí ẹ̀ yóò gbélé lọ so gbogbo àwọn nǹkan báyìí kí àwọn obìnrin wa kí wọ́n mọ̀ bẹ́ẹ̀ náà ni tàwọn ọkọ náà tó yẹ káwọn náà mọ̀ wà á dúró báyìí ọlọ́ọ̀kí ó tún wá ṣe asalaamualeykum wa rahmatulah. Um, àkọ́kọ́ ẹ sọ̀rọ̀ lórí um, khutba pé àwọn kan wọ́n ṣe khutba kò jòkó láàrin khutba méjèèjì ṣé khutba yẹn ẹ̀dá ẹ̀dá méjèèjì yàtọ̀ níbi tó ti ń ṣe khutba yẹn ó ní nǹkan kan tí ó fi dá khutba èkíní kejì yàtọ̀. okay ló ṣe epo papọ̀ àti arabic àti ẹ̀ẹ̀kan bá náà ló ṣe. o Daoud bẹ́ẹ̀ kì í ṣe pé bẹ́ẹ̀ ló ṣe ń ṣe tẹ́lẹ̀ ó lè gbàgbé ó lè gbàgbé ṣe rí ìjókòó láàrin kútbà yẹn sunna anabi ni sallallahu alayhi wa so a sì gbọ́ pé àwọn kan ṣe kútbà láì jẹ́ pé wọ́n fi ìjókòó méjì láàrin lọ so bet ẹ̀yin ò mí ni pé kò sí kútbà kò mí ni pé kútbà yẹn kò ṣe wàlàhálà ó lè gbàgbé kó jókòó torí pé àwọn tán bá ń tú kútbà tí wọ́n wáyé pé tútù ni wọ́n kọ́kọ́ tú wọ́n á tú wọ́n ó jókòó ńgbà bá jókòó wọn á dìde wọn ka arabic so ó ti di kúgbà méjì náà nìyẹn kò sáburú nù ẹ so ó lè gbàgbé tó bá sì gbàgbé ni kò sí aburú tó bá sì fílẹ̀ lámàmà fílẹ̀ náà ìyẹn ò mí ni pé kúgbà rẹ̀ ò ṣe torí pé sunna anabi ni sallallahu alayhi wa sallam kì í sọ̀rọ̀ àyàn alam naam ẹran gbẹ <laughs> ẹran gbẹ ẹran gbẹ subhanallah wẹ́l ẹran gbẹ̀yẹn al-afdal oníkéyàn ọmọ rà torí pé àwọn tí wọ́n mú ẹran yẹn yìí ò mọ báwo ni wọ́n ṣe mú un ṣé ẹran yẹn bóun náà tiẹ̀ ṣe sọdọ rẹ̀ gan yìí ò mọ káti ẹ̀ má sọ pé bóyá ọ̀rọ̀ bisimilayi kan ṣe lé lórí báwo náà ṣe sọdọ ẹ̀yàn ò mọ so the best thing irú àwọn ẹran báwọn kéèyàn ò fi lẹ̀ kí wọ́n mọ̀ rà ṣùgbọ́n tẹ́yà bá wà mẹ́ńtọ́ lọ sọdẹ́ tó mẹ́ràn àgbẹ̀ wá tá a sì mọ̀ pé mùsùlùmí ni tó ní bí irú àwọn tó bá wà ní àbà nǹkan gbogbo irú àyàn kò sá burú nù ẹ̀ wọ́n lè ra kún ọjẹ́ bọ́tí irú ìtàn ra tó ń ṣe lójú ọ̀nà omi ó ti tọ́dún bẹ́ẹ̀ ṣe rí ní dúdú tó gbẹ̀hùn omi nínú gba àwọn ó ti tọ́dún èèyàn kàn jẹun tí ó tí ó lọ ṣe ojú ọ̀lọ́ dá wàhálà sí dídá Allahu alam afwan naam ẹ̀yọ. ìtọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ok well uh, lóòótọ́ lóòótọ́ a sọ̀rọ̀ nípa ajá fún rẹ̀ ipe ìtọ̀ ẹ̀ àti ajá òun gan fún rẹ̀ nàjásà ni ìtọ̀ rẹ̀ náà nàjásà ni torí pé tí kì í bá ṣe nàjásà ni nígbà tí a bá ní ajá tọ ẹnu bá bọ́ a sì ní kí a fọ̀ lẹ́ẹ̀meje ẹlẹ́ ẹ nínú ọ̀kan nínú ẹ̀ ẹyẹ pẹ̀ àbí ká fọ̀ lẹ́ẹ̀mẹjọ fífọ̀ ẹlẹ́ méje àti ọ̀kan pẹ̀lú iyẹ̀pẹ̀ so tí kì í bá ṣe pé nàjásà ni fífọ̀ òun ní ilé tó bá wọn so bẹ́tíkí wá ló dé tó fi jẹ́ pé ajá ọ̀hún gan ni ó tún wá mú ẹran fún wa tá a jẹ ìdínú tí wọ́n fi ṣe ṣarutu mu'allam ajá tá a kọ́ ajá tá a kọ́ torí pé mímú tí ó mú yẹn kìí ṣe mímú tí nípa jíjẹ yóò mú ni bàbá bí àwọn gbogbo àwọn ẹran tó máa ń ṣe iftiras yẹn wọ́n á mú ẹran níbi tí yóò ti tètè kú ni so mímú tó gba mú yẹn ó lè kú síwájú kí ẹni ó lajẹ́ ó tó dé so kò sí aburú kún ọ jẹ bet ipe ṣim tó bá tiẹ̀ wá jẹ́ pé ó mu ẹnu rẹ̀ wá ya àwọn rẹ̀ wá àbí eyín ẹ̀ ó ya awọ ẹran yẹn débi pé ó dé ẹran gangan Allahu alam kò sí mi ò ka nǹkan kan tó tó jọmọ́ bẹ́ẹ̀ mi ò mọ̀ o ṣùgbọ́n wọ́n dá ìyàtọ̀ ohun tí ajá tẹnu bọ̀ ní abọ́ àti ajá tá a fi ń ṣọdẹ ajá tá a fi ń ṣọdẹ yẹn mu'allam ni a ti kọ́ lọ́dẹ ṣe so gbogbo bí ó ti ṣọdẹ yẹn gbogbo yẹn láti láti kọ́ ìdínú tí wọ́n fi ṣe ní ẹ̀tọ́ so èyí wọn á mì ní pé ẹni ajá ló lè mú. Mm ẹran fún yẹn ká jẹ so ẹja ẹja ajá tá a kọ kò lè mẹran ká jẹ torí pa àkọ so bet àtúnṣe àyẹ̀wò bóyá ìtọ̀ eh, ajá níbi tó bá mú yẹn ìyẹn náà lè jẹ́ nàjásà àbí báwo wallahu alam naam. hadisi kọ́ aya alukur'an ni so tí èèyàn tí ó bá kọ́ àwọn ìyáálé àtàwọn ọmọ ẹ̀ lẹ́sìn ọlọ́run ni a ó dà wọ́n pọ̀ níjọ́ gbẹ̀ndẹ̀ alikiyama nù alijanna pẹ̀lú àwọn ìyáálé wọn mẹ́rin ni àwọn mẹ́rẹ̀ẹ̀rin tó bá yẹ pé wọ́n wà alijanna o àwọn ìyàwó yín náà ni kìí ṣe ìyàwó kan lẹ́ni kìí sì mẹ́rin so kẹ́ ẹ mọ́ kẹ́ ẹ mọ́ payà èwo nìyáálé àfa gbogbo wọn ọ̀dọ́mọbìnrin ni wọ́n gbogbo wọn ọ̀dọ́mọbìnrin wọn jẹ́ ìyáálé tẹ̀ wíwù báyà wọn ti dàgbà nílé ayé <laughs> kì í ṣe wọn ò rí wá lágbàlagbà ọ̀dọ́mọbìnrin náà ni gbogbo wọn jẹ́ pátá so ẹ nídìí àti mọ ìyáálé àbí ẹ̀yẹ sábà gbádùn tí. السلام عليكم وعليكم السلام اي نعم nígbà tí ẹ ń ṣàlàyé àgbèjì tí ànábì uh, ibrahim alẹ́sọ̀sọ̀ hmm. wọn lọ sí ilé ànábì ismail tó hmm. pẹ̀lú ẹ̀fúrárì sí pé ah, báwo ni lè ṣe sọ pé kọ́ọ̀tì nígbà ǹjẹ́ a lè wò ó ní àìlẹ́ pé bàbá tó jẹ́ bàbá fún ọmọkùnrin ó lẹ́tọ̀ọ́ àti sọmọ ọmọkùnrin kọ ìyàwó rẹ̀ pé kó máa lọ. bẹ́ẹ̀ni bàbá ní ẹ̀tọ́ láti sọ fún ọmọ ẹ̀ kó kọ ìyàwó torí pé Sayyidina Umar ó sọ fún abdullahi ibn umar pé kọ́kọ́ yàwó ẹ̀ nígbà tó kọ̀ ó fẹjọ́ ẹ̀sùn anabi sallallahu alayhi wa sallam nígbà tí anabi sallallahu alayhi wa sallam pé abdullahi ibn umar ó ní ati abaka gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu anabi sallallahu alayhi wa sallam ò béèrè kí ni tí sayyidina umar torí kò wádìí ó ní gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu so eléyìí fi hàn pé bàbá lè ní kí ọmọ ọkọ yàwó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà àwọn afáàní ó láti jẹ́ pé ẹ̀rí tó àmì ohun tó ṣe pàtàkì ni torí pé Sayyidina Umar kàn ní ní pé kí ọmọ kọ́kọ́ ìyàwó rẹ̀ láì jẹ́ pé ó ní ẹ̀rí tó ṣe pàtàkì wallahu alam náà alaykum náà. táìmù tó ń pọ̀ yẹn ó yẹ kí ìyàwó yẹn ṣe wà ní lọ́dọ̀ ó wọ́n ti ó wọ́n ti òkè jáde lọ́dà kó ní wọ́n máa lọ pé ṣe ń náwó wà lọ fún ẹjọ́ rẹ̀ sùn. so pẹ̀lú eléyìí sì ló fẹ́ wà ah, eh. eh, ó fẹ́ wà sọ́dọ̀ ọ̀rọ̀ rárá ẹ ó yẹ mi ó yẹ mi.

bóyá àfikà dé sí ẹ pẹ̀lú kó gbà lẹ́yìn ká dé sí ẹ nígbà láti pẹ̀lẹ́tì ni káwọn èèyàn náà kó àrùn yẹn jáde káwọn èèyàn náà bọ́ sí náà wọlé lọ kó àrùn yẹn tí ò bá sí ipò náà kéde àdéṣètò tó tọ́ wọlé sí àfikà fún wọn jáde báyìí. àkọ́kọ́ ni pé kì í ṣe pé gbogbo àkóràn kọ́ ni ànẹ́bísà aláìsọ̀rọ̀ lórí a ó rí i pé kí ẹnìkan kó ní àìsàn kan kó ran ẹlòmíì àìsàn wà tó ń ràn yàn tí ó bá sí àìsàn tó ń ràn yàn anabisa asálẹ̀wọ̀n ni pé ẹ sá fún ẹni tó ní lẹ́pọ́sì sísá yín fún ikú ẹ sá fún ẹni tó ní lẹ́pọ́sì sísá yín fún ikú ìdí ni pé lẹ́pọ́sì yẹn ó máa ń ran ẹlòmíì so kì í ṣe pé àkóràn irú yẹn kọ́ ni tí anabisa asala ń gbèrò ní àsìkò yẹn ó lè jẹ́ pé wọ́n ní àṣà tí wọ́n máa ń wò pé ẹni tí bí ibà mú for example tẹ́lòmíì bá súnmọ́ ó lè mú ẹni tí ìgbóná kan bá mú tẹ́lòmíì bá súnmọ́ ó lè mú ó lè jẹ́ pé ìyẹn ni anabisa asala ń sọ̀rọ̀ ìbá lórí ṣùgbọ́n àrùn gbogbogbò eléyìí yàtọ̀ sí àrùn tó ṣe èèyàn kan àrùn tí ń tàn ká nílùú eléyìí certainly ó ń tàn ká ní ẹnìkan lọ́kọ́kọ́ mú síwájú kó tó mẹ́lòmíì so àrùn ni tọ́lọ̀ ń dà sínú ìlú yẹn so ẹnikẹ́ni tó bá lè jáde ó lè kó àrùn yẹn lọ fún ẹlòmíì so ẹni tí ó bá sì wọlé yọ wọlé sínú hàlákà ni. So, so ìyàtọ̀ wà nù àwọn méjèèjì so ó dìgbà tí a bá wo àdìsí yẹn dáadáa a ó rí i pé àkọ́kọ́ eléyìí àrùn ní gbogbogbò ó ti di kí ni wọ́n ń pè é náà so ìyẹn ìyẹn ò lè kò lè wọnú tí anabi sàlám sọ̀rọ̀ nbànbi wallahu alam and then àdìsí sayyidina abdullahi ibn umar wallahu alam àwọn oníwọ́n rò pé bọ́yá àdìsí ẹyọ kan ni ẹlòmíì wọ́n lè rò pé bọ́yá àdìsí kan ni bẹ́ẹ̀ tí èyí tá à ń sọ̀rọ̀ de tí ẹ sọ̀rọ̀ báyìí ó ní pé ọkọ obìnrin yẹn nígbà tí ó ń ṣe haida lọ́wọ́ ọkọ obìnrin yẹn nígbà tí ó ń ṣe haida lọ́wọ́ so Sayyidina Umar òun lè ti mọ ìdájọ́ yẹn kí Abdullahi ibn Umar kó mọ̀ mọ́ so ó ní kó dá obìnrin yẹn padà so bóyá abdullahi ibn umar kò gba ìdájọ́ yẹn gbọ́ àfìgbà tí anabi sàásánà wá ṣe emphasize pé kó dá ìyàwó ẹ̀ padà bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n bi léèrè pé kíkọ̀ tó wá kàn yẹn ṣé wọ́n kà á ó ni wọ́n kà á fóun so that means pé kíkọ̀ yẹn náà kíkọ̀ ni ṣùgbọ́n kì í ṣe lórí sunna ìdínú táwọn afáàfin ní tọ́láàkù bídìí àti tọ́láàkù sunni tọ́láàkù tá a bá ṣe lórí sunna èyí ni tọ́láàkù tá a ṣe nígbà tí obìnrin bá ń ṣe haida lọ́wọ́ àtọ́láàkù tá a bá ṣe lórí bídà òní sàláàtì tá a ṣe nígbà tí obìnrin bá ń ṣe haida lọ́wọ́ àwọn míì náà tó wà ó ẹtì yẹn kì í ṣe ibi ìkọ́ ni mọ̀gbó rẹ̀ so bet kíkọ kípa Abdullahi ibn Umar kọ́kọ́ ìyàwó ẹ̀ ọ yàtọ̀ sí pé ọkọ ìyàwó bàbá ni ọ dá padà méjèèjì kò lè jẹ́ nǹkan kan náà pẹ̀pẹ̀ and then àdìsí eléyìí ni pé anabisa asálẹ̀ ni àpè abáka gbọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu bẹ́ẹ̀ títí dọ̀hún anabi emphasize pé bẹ́ẹ̀ ni ìdájọ́ yẹn ṣe rí torí pé àyà wa bẹ́ẹ̀ náà ni sunna anabi asálẹ̀ wa pé a gbọ́dọ̀ kọ́ obìnrin nígbà tó bá ń ṣe haida lọ́wọ́ Allahu alam náà.

kí bẹ̀rẹ̀ tó ní wá sí wọn ẹ̀ ẹ̀ ọ̀rẹ́ náà ló alam ẹni tó bá ṣe pàtó pàkúté the best thing fún náà ni kó ṣe bismillah bẹ̀rẹ̀ ìtìbárí pé tí pàtó yẹn bá mú ẹran fóun òun ti ṣe bismillah lórí ẹ̀ pàápàá jùlọ mímú pàkúté ẹ̀jẹ̀ ó jáde lára ohun tí tó sì ṣe pàtàkì níbẹ̀ náà nìyẹn ẹ ti sọ̀rọ̀ tó bá ti ṣe bísímìláì lé lórí wallahu alam kó jẹ́ ee naam asalaamualeykum ah, wa rahmatulah.